ọkùnrin tí ó máa ń gbé àwọn olórin jáde ní ìyẹn Sam Clef tó ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọ̀pọ̀ olórin takasúfè pàápàá gbajúmọ̀ olórin takasúfè ní Ibrahim Ayọ̀ Balógun ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Sam eh, Wizkid Sam Clef là ń sọ nípa èyí o ó mà ti tú àṣírí burúkú nípa ọmọkùnrin tó ń pèrè ní obìnrin lásìkò yìí èèyàn Bobrisky ó mà ti tú àṣírí ìpín nǹkan ọmọkùnrin ẹ̀ kò sí lábẹ́ ẹ̀ mọ́ o ó ló ti fi ṣoògùn owó bẹ́ẹ̀ ló tún fi bàbá ẹ̀ tó dolóògbé láìpẹ́ yìí ó tún fi ṣe àjò òkìkí ẹ̀ kíyàwó ẹ̀ lè máa tàn lọ. ẹ rántí pé lórí ọ̀rọ̀ gbajúgbajà olórin takasúfè ọmọ bíbí ìlú ẹdẹ ní ìpínlẹ̀ ọ̀ṣun ni david adeleke ẹni tó pèèyàn mọ̀ sí davido ni ló dá ìjà lẹ́yìn sílẹ̀ láàrin bobrisky àti sam clef ẹ rántí pé nígbà tí àwọn èèyàn ń jáde lóríṣiríṣi tí wọ́n fi ẹ̀sùn kan davido pé jẹ́ àwọn ní àti pé kò ní owó tó bó ṣe ń pe ara ẹ̀ tó jẹ́ pé ó kùsẹ̀ díẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ó rí ẹ̀rọ ayélujára inú ti ń parọ́ bíi ràpùn lówó ìní Bobrisky ìní Sam Clef inú mà ti lọ bu ẹnu àtẹ́lu Davido tó sì ní kó kẹ́kọ̀ọ́ lára Wizkid tí kì í ṣẹgbẹ́ lọ́nà kọ̀nà nínú orin àti inú òkìkí nítorí pé Wizkid kì í pariwo tó bá fẹ́ ṣe nǹkan kan sórí ẹ̀rọ ayélujára ọ̀rọ̀ yìí ni Bobrisky ìlórí tó fi fún Sam Clef lésì ọ̀rọ̀ ẹ̀ tó ń gbèjà Davido nígbà Sam Clef yóò sì fún Bobrisky lésì ìlú mà já ọ̀rọ̀ ńlá lulẹ̀ ètò ti di awuyewuye ńlá lórí ẹ̀rọ ayélujára lásìkò yìí nínú ọ̀rọ̀ Sam Clark inú ìjẹ́kùdì mọ̀ wípé òun ní àwọn ẹ̀rí gidi lọ́wọ́ wípé àwọn àáfàá kan ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ìlú Bábọ̀ Brisky ni wọ́n bá ṣe àjò ó ní nǹkan ọmọkùnrin ẹ̀ ni wọ́n gé tí wọ́n lò láti fi ṣe àjò kìkì fún un kódà ó ní bàbá Bobrisky tó dolóògbé láìpẹ́ yìí ó ní láti tó fi tó ṣe àjò kìkì ẹ̀ ó ní bàbá náà kú sí ìyẹn pé Bobrisky ìlú bàbá bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ yìí sì ti ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára dàsìkò yìí ṣùgbọ́n o níṣe ni Bobrisky kò tí ì fún Sam Clark lésì lásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn èèyàn sọ pé ó ti di dandan báyìí káwọn àáfàá ìyẹn àáfàá lù lọrin kí wọ́n tètè jáde sí ọ̀rọ̀ tí Sam Clark sọ yìí tán sì fèsì wípé àwọn kò ṣe oògùn kankan fún Bobrisky.